الحمد لله رب العالمين الحق المبين الحي القيوم ذي العرش العظيم ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله عبد الله الأمين وعلى آله وصحبه الكرام ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله وبا أطرقاتي جفوان أبا محمد صلى الله عليه وآله وسلم كتاتي جناكي وما با وبا أمارا لي أما صحابة لي أتبقى أنتي وبا تلي لنا pẹ̀lú ìyọ̀nda ibi tí a ti máa tẹ̀síwájú lórí tíra al-arba'una nawawiya tí a ń bá lọ òun náà ni al-hadithul khamis hadithi ẹlẹ́ẹ̀karùn-ún tí ó sì jẹ́ hadithi tí ó gbajúmọ̀ ní ọ̀dọ̀ kálukú hadithi náà lọ báyìí pé ní àni mu'minin ummi abdullahi aisha radiyallahu anha qalat قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد حديثي كان àwọn ìyá wa mùmìnì tòtà bá gbọ́ ummul mu'minin àti mọ̀ pé kan nínú ẹ̀yà wa nágbàlérò àwọn owó wá ní àwọn ẹ̀yà wa yìí àwọn náà ní àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ pé ní umu salama náà ní àni ummul mu'minin umu salama káyí pé umu habiba náà bẹ́ẹ̀ náà káyí pé Khadija náà bá ti sọ náà pé ummul mu'minin kì í ti pé Aisha nìkan nìyí wà fún gbogbo ìyàwó anabi Muhammad sallam pátápátá ni ọ̀dẹ́là á ní hunna ajma'in kọ́lọ́n kọ́ bá a kẹ́ gbogbo wọn. kùránì gan ló fi ìdí eléyìí múlẹ̀ pé àwọn ìyàwó anabi ìyá yín ni wọ́n jẹ́ jẹ́bùsẹ̀ wa nù suratul ahzab ọlọ́ni wa azwajuhu àwọn ìyàwó anabi ummahatukum ìyá yín ni wọ́n. ìyá ni wọ́n jẹ́ náà àwọn àfa àwọn òpin kínúdé tí wọ́n pè wá níyà wọ́n níyà wa alínú àfa tán nítorí pé kò sẹ́nì kankan tó lè fẹ́ wọn gẹ́gẹ́ bí èèyàn ò sì lè fẹ́ yà rẹ̀ ìyẹn ni Kùránì ń sọ fún wa nínú sọ́tò àfa bùbá kan náà pé kò tọ́ fẹ́nì kankan kó fẹ́ yà wá ànẹ́bí táwọn ìbá lọ tán ìyẹn lẹ́rìí pé ní àwọn ìyàwó táwọn ìbá wọn sọ̀tọ̀ lọ́n sílẹ̀ kò sẹ́nì kankan tí ó fẹ́ wọn torí pé ìwọ ni. ẹni tó wá gba hadith yìí wá jẹ́ kan náà yẹ àwọn ẹ̀yà wa tán ṣe àwa ànábì umu abdullah ó jẹ́ ìyá abdullah aisha radiyallahu anha ìyá wa aisha kúníyà wọn tí wọ́n fi ń pè wọ́n lórúkọ ọmọ tí wọ́n fi tì sí wọn náà ní abdullah ṣùgbọ́n ìyàwó Aisha rọ̀dẹ́lá àníhà wọn àbímọ tí wọ́n fi kúrò láyé torí pé ànábì fẹ́ wọn ní kékeré ṣe ákídù ní nǹkan bí ọdún keje nígbà tí ìyàwó Aisha wà lọ́mọ ọdún méje ọwọ́lé ànábì nígbà tó wà bí ọmọ ọdún mẹ́sàn-án nígbà tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi kúrò láyé ìyàwó Aisha ò ju bí ọmọ eighteen years sí nineteen years lọ wọn àbí mọ kankan fún anagba muhammad ìyẹn ló fàtẹ́ bá wo nóòtàn ẹ̀ rí i pé gbogbo ọmọ tí anagba muhammad sọlá tí wọ́n ní ìyàwó akọ̀díjà náà ni wọ́n bí fún afẹ́yọ̀ kan tí ẹrúbìnrin tí ọba àlò mísọ̀rọ̀ fún wọn ẹrúbìnrin tí ń jẹ́ maria ọ̀nà bí ibrahim fún anagba muhammad sallallahu alayhi wa sallam ìyàwó aisha wọn ní ọmọ ṣùgbọ́n tí ẹ gbajúmọ̀ láàrin àwọn yẹn ni Umm Abdullah eléyìí fi yé pé kò sí ní tó takò nínú òfin ẹ̀sìn kí wọ́n máa lórúkọ ọmọ mọ́yìn pé Umm Abdullah Abu Abdullah àbí orúkọ míì tí ó wù yẹn náà kí ó ṣàlẹ́sà láì tí ì lọ́mọ òun láyé ó lè padà bí ó sì lè má padà bí kò sí ní tó takò ẹ̀sìn níbẹ̀. ìyá wa Aisha radiyallahu anha ẹ jẹ́ olùmọ̀ púpọ̀ nínú àwọn obìnrin tí a fẹ́ ríru wọn ẹ sì jẹ́ olódodo ìyẹn fi ń pè wọ́n ní sìdíkọ́tù bíntu sìdíkì olódodo èèyàn ni wọ́n tó yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ẹ̀sìn yìí ó gbọ́dọ̀ wọn wá ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ẹ̀sìn tá a mọ̀ lẹ́nu ọ̀dọ̀ yàwó Aisha lọ́gbà wa lẹ́yìn mọ́ tẹ́ bá nínú hadith pé ìyàwó Aisha ló gbélé wa oní olótó gbélé wa minel mukfirin nínú àwọn mukfirin náà wà àwọn tápẹ́ mukfirin náà tá gba àdìsí púpọ̀ wá tábà ń sọ̀rọ̀ wọn àmọ̀sọ̀ Abu Huraira àmọ̀sọ̀ Anas bin Malik àmọ̀sọ̀ yàwó Aisha ẹ̀sìn pé àwọn tá a sọ ìwọ̀n súnmọ́ ànábì pẹ́kipẹ́kí Abu Huraira ẹ̀jìnà sọ́dọ̀ ànábì tí ń kálukú bá lọ bí iṣẹ́ rẹ̀ àwọn tó wà lọ́dọ̀ ànábì náà anas bin malik ajọmọ ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹwà rí yàwá aisha tó jẹ́ yàwó anabi tó wọn pọ̀ pàápàá jùlọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nù lé tó yẹ pé ní àwọn ará àtàwórí gbà wá ìyàwó aisha náà iná gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wà àdìsí bó lànà ibi tí ń wẹ jánábà ni àtàwọn nǹkan míì tó wọnú bẹ́ẹ̀ nínú tí ọlọ́run fi yàwó aisha sí sábàbí dáadáa rẹ̀ ẹnití ọlọ́run subhanahu wa ta'ala torí ẹ̀ sọ ááyà kalẹ̀ nítorí fọwọ́n mọ́ nígbà tí àwọn èèyàn àlẹ́ jí wọn tó ń fi ẹ̀sùn tí èsì tí wọ́n kàn wọ́n yẹn ló fara àwọn àfáà sọ pé ẹnikẹ́ni tó bá tó ń fẹ̀sùn yẹn kàn yá wa Aisha lẹ́nu ó takò Al-Kùránì yóò sọ di kèfèrí ẹ wá ra wọn Ṣíà wọn mọ bú yàwá Aisha wọn mọ bú yàwá Hafsa àti bàbá wọn tí ṣe Abubakar àti bàbá Hafsa tí ṣe Umar náà àti wọn pa àwọn Ṣíà sì ẹni ibi ni wọn èèyàn tí ó dànù kọlọmọ Subhanahu wa Ta'ala kí ó la àlùmọ̀ yìí níbi àbúrò wọn náà ìyàwó Aisha ni wọ́n gba hadith yìí wá wọ́n ní qalat wọ́n sọ báyìí pé qala Rasulullahi sallallahu alaihi wa sallam aláníbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ báyìí pé ní man ahdatha fi amrina hadha ẹnikẹ́ni tó bá tún dálẹ̀ nínú ọ̀rọ̀ wa kí lọ́rọ̀ wa tí ànábì ń tọ́ka sí a padà ṣàlàyé rẹ̀ fún wa tí ò sí wa yìí ẹni tó bá tún wá dá mi ilẹ̀ tó fi kún mọ́lẹ̀ ìfàmìlì tí ò sí bẹ̀ lára tẹ́lẹ̀ fàwọ́ àrọ́dùn ní tó dálẹ̀ padà sí ìgbà lọ́wọ́ ẹ̀ wà nù sọ́yìn ó ẹ̀gbàwá ọ̀rọ̀ kan tó wá wáyé nu muslim tó hàn sínú bukhari tó tún já lékún lórí hadithi yìí wọ́n ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam ani man amila amalan ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan èyíkéyìí iṣẹ́ tó wù kó ṣe tó fojú ẹ̀sìn wò lẹ́sà àlẹ́ àmọ̀rúnà tí ò sí àmọ̀rúnà àṣẹ wa ìyọ̀ǹda wa lórí ẹ̀ fàwọ́ àrọ́dún iṣẹ́ wọn àádánù ni àmì ìgbà lọ́wọ́ ẹ̀ ilé ètò ni àlékún tí ó wá nú muslim hadisi hadisi tí ó pàtàkì ni torí pé ipa tó kó nínú ọ̀rọ̀ ẹ̀sìn ipa tó pọ̀ ni inú fa tí al-imam bin daqiq al-eid wọ́n sọ nú ọ̀rọ̀ wọn pé ní haza hadith hadisi yìí tá a kà fúnra wa hadisi ẹlẹ́ẹ̀kanu al-arba'una nawawiyya yìí wọ́n ní qa'idatun 'azimatun min qawa'id ad-din wọ́n ló jẹ́ ìpìlẹ̀ kan pàtàkì nínú ìpìlẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ tó pàtàkì ní tó yẹ ká mọ̀ wa huwa min jawami'il kalim allati utiyaha li Mustafa sallallahu alayhi wa sallam nínú àwọn ọ̀rọ̀ ṣókí tí ó kó ìtumọ̀ tó pọ̀ sínú tí ó lẹ́ka tó pọ̀ sínú lọ̀rọ̀ yìí wà tọ́lọ́run fi jí nkẹ́ ànábì pé nígbà mi a sọ̀rọ̀ ṣókí táwọn olóye bá padà ń tojú bọ̀ táwọn òye sì wọ́n rí pé ìtumọ̀ ńláńlá ìtumọ̀ tó pọ̀ ló kó sínú wọ́n ní irú rẹ̀ gẹ́gẹ́ ni hadisi yìí fọwọ́ sọ̀rí ẹ̀hún fi rọ́dì kúlì bèdè àtín wà kúlì mọ̀tàrọ̀ ìn wọ́n ní àdísì yìí ń kílẹ̀ fún wa pé ní gbogbo àdádálẹ̀ tí ò sínú ẹ̀sìn fáwọn yẹn ń dálẹ̀ àdísì yìí ń dì wa pé ní gbogbo ẹ̀ ni wọ́n nígbà wọn gbàdánù gbogbo àdádálẹ̀ nǹkan tí ò sínú ẹ̀sìn táyìn bá gbé síbẹ̀ ànà ni ó máa jẹ́ irú ọ̀rọ̀ tí alimam bunu Daqiq al-Eid rahimahullahu ta'ala tí wọ́n sọ yìí irun tó jọ bẹ́ẹ̀ Ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala ìkànnì àwọn ẹni rí tí wọ́n ti lọ àwọn náà sọ tó jọ bẹ́ẹ̀ wọ́n ní wàhálà al-hadith ẹni hadithi hadithi tá a kà fúnra wa yìí aslun azimun min usuli din ìpínlẹ̀ kan pàtàkì ni tó jẹ́ ìpìlẹ̀ tó wúwo tó lágbára nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa wàhúwà kalmizani lil a'mal fi dha'iriha wọ́n ní òun ni bíi yardstick àbí bíi mizan bíi scale tá a wọn iṣẹ́ àgbèsè torí òṣùwọ̀n òṣùwọ̀n làwa lo hadithi yìí náà làá lágbèsè òṣùwọ̀n àbálẹ̀ tó kírun sí àgbèrò ẹ̀ sórí òṣùwọ̀n ṣé kò fi nǹkan míì kún ṣé bá nábì ṣe kí lòun náà kí tiẹ̀ àgbèrè iṣẹ́ rẹ̀ sórí òṣùwọ̀n. ẹni kámọ̀ anna al-hadith al-amal bin-niyyat mizanu lil-amal fi batiniha gẹ́gẹ́ bí hadithi alákọ̀ọ́kọ́ tá fi bẹ̀rẹ̀ tíra ti ṣe innamal a'malu bin-niyyat òun náà jó sún wọn ti tọkàn wọ́n gbé sórí òṣùwọ̀n pé ọkàn rẹ̀ pé tọ́lọ́n ló gbà lérò nínú ọkàn rẹ̀ ní ká lè gbà tọ́ba àtọ́lọ́n torí ọlọ́run ló fi ṣe ti núnú tẹ́yìn wà tẹ́nìkan tó yẹ pọ́lọ́ nìkan ló mọ̀ á fún wọn tẹ́ka torí tọ́lọ́n ni nítorí wàá ṣe yẹn èyí tó rẹ̀ síta àwọn agbóhùn sórí òṣùwọ̀n ọba lọ kírun tọ́lọ́ nítorí tọ́lọ́n ìrun tó wá kì í ṣe bó ṣe yẹ ká kí lọ kí ṣe bá nàbí ṣe mú wá lọ ṣe ìyẹn ni túmọ̀ amúrù náà tánàbí ń tọ́ka sí pé ẹni tó bá dà nínú ọ̀rọ̀ wa ìyẹn pé ọ̀rọ̀ ọjọ́sìn tí ò bá sí láàrẹ̀ àgbàdà àwọn agbé nǹkan yìí sórí òṣùwọ̀n pé ṣé bó ṣe kírun yìí ṣe bó ṣe ní akí ni ṣé bó ṣe ṣàdúrà yìí ṣe bó ṣe ní aṣe ni àtàwọn iṣẹ́ ìjọsìn míì náà tí à ń ṣe ìyẹn ni àwọn àfáà fi sọ pé ní hadisi yìí àti hadisi alákọ̀ọ́kọ́ tá a fi bẹ̀rẹ̀ tíra yìí àméjì náà nẹ́kọ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn sínú pé hadisi alákọ̀ọ́kọ́ àwọn nǹkan iṣẹ́ ẹnu ọkàn àníyàn òun kó sínú iṣẹ́ tara táwọn pé sọ ọtí bó ṣe ní àṣẹ ẹnilé hadisi eléyìí òun náà òun kó sínú hadisi yìí ń sọ fún wa pé ẹnikẹ́ni tó bá dálẹ̀. man ahdatha ẹnikẹ́ni tó bá dálẹ̀ fi amúrinà nínú ọ̀rọ̀ wa yìí ọlọ́rọ̀ tánibí ń tọ́ka sí bí ni ọ̀rọ̀ ẹ̀sìn torí pọ́rọ̀ tọ́lọ́run fi rán tánibí lè fi sọ́dọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ wa iná lọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́run gbélé lọ́wọ́ ẹnikẹ́ni tó bá wá tún fi kún un mọ́lẹ́ ìsàmì ni ò ń tí e sára rẹ̀ fàwọ́ àrọ́dùn àdàpadà ni. ìyẹn ni àwọn àáfàá fi ṣe definition tí ń jẹ́ bídíà fún wa. ẹjẹ́ agbọ́n tí alimọ́n bùnú tẹ́ ìmú ya sọ ẹni ìnẹ̀lì bídíà àdádálẹ̀ mọ́làmù yẹ̀ṣọ́rọ̀ ìhùlọ́ òfìdín onítọ́nà ọba ò fọwọ́ sí tí ò ṣe lófin nínú ẹ̀sìn. E ẹ̀rí pé àánú ẹ̀dẹ̀ nínú ẹ̀sìn níbàámu sí tó wà nù hadithi ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń sọ. bàbá ní fàkúlù mọ̀ndáàlà bí ṣe ń ń ẹnikẹ́ni tó bá fi nǹkan kan ṣẹ̀sìn làmúyẹ̀ṣọ́rọ̀ ìhùlọ́ọ̀hù tọ́lọ̀ bò ṣe lófin tó sì gbà pé nǹkan yẹ ẹ̀sìn ni ó wàbá kàbídà àdádálẹ̀ ni wà nǹkan mọ̀tà àwílà ń fi kódà náà lọ mú nǹkan tó sáfá bẹ́ẹ̀ rí kan ṣùgbọ́n kì í ṣe pé ní tọ́lọ̀ ní ká ṣe ló ṣe ìmọ̀ ń pè ní àdádálẹ̀. bákan náà ni àárí ntẹ́lómìn náà sọ nínú àwọn àfa ẹ̀sìn tó pé ní ọ̀rọ̀ wọn náà jọra wọn. atu fi tó ń jẹ́ bídí àtàbà gbé tó súnwọ̀n àtẹ̀sìn oníyà ihdasu ma lam yakun fi ahdi rasulullah sallam òun ni tí wọ́n ṣe tí ò sí láyé ànábì tí ẹ kó rọrùn kánábì ṣe ṣùgbọ́n kò ṣe àǹfà tó ń fi yí nǹkan gbogbo ìgbà láyé wà fún kó ṣe ṣùgbọ́n kò ṣe ajẹ́pà àìṣeun ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ṣe lófin fún ni ẹ wá rí tààrífù ìyẹn pé definition fáwọn afáàmọ́ sábà mention jù tán ní ó kẹsẹ̀ járí òun náà ni tààrífù alimami Shatibi tí wọ́n sọ nínú al-I'tisam wọ́n ní al-bid'a ní tó ń já dáadáa lẹ̀ ibaratu an tariqati fi ddini mukhtara'atun tudahi shar'iyyah ó ní òun ní an tariqati fi ddini mukhtara'atun tudahi shar'iyyah ẹnu lọ́nà kan téèyàn gbé lẹ́nu ẹ̀sìn ẹ̀rí pé àwọn àfáǹdì pé ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ. téèyàn náà wàá fi jọ ẹ̀sìn tó lòun fi ń fẹ̀sìn. yẹ́kṣọdù fi sùlùkì yọ́kṣọdù fi sùlùkì àléyà lùmọ̀bàlágàtú fìtà àbòdìlélá ìsùnfàànà. ṣé pé ní tó gbé lẹ̀ náà lérò pé ọ̀nà tí ń yóò òun fi ń súnmọ́ lọ́wọ́ bá ní òun fi ń tẹ̀lé lọ́wọ́ bá ní ká tún fi wọnú ká tún fi sẹ̀sìn dáadáa lòun fi ń ṣe wọ́n ní eléyìí là ń pè ní àdáadáalẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tá a kà fúnra wa yìí ó ń jẹ́ kó yẹ pé àdáadáalẹ̀ tá à ń sọ nínú ẹ̀sìn ni ó ti mọ wáyé káíkọ́rọ̀ táyé ni táwọn aláwọn nǹkan tuntun tuntun páàrí tẹ́lẹ̀ tó yẹ pé àdáadáalẹ̀ lòun náà máa jẹ́ irú lancet tí ò sí tẹ́lẹ̀ àtàwọn nǹkan mìíràn tá ń lò tá a rí tẹ́lẹ̀ láyé anábì Muhammad sallallahu alayhi wa sallam kò sí mọ́tò ó ní nǹkan tí wọ́n ń gùn kò sí aeroplane ó ní nǹkan tí wọ́n ń gùn láyé tiwọn à ń sọ̀rọ̀ à ń lo microphone wọn ló láyé ànábì ẹ̀nà fi ń pè wọn ẹ̀nà lásán tí wọ́n rí ní tí yóò fẹ́ gbé lọ sáàyè tí ó jìnà láì sí à ń lo rédíò àtàwọn irinṣẹ́ mìíràn oríṣiríṣi nǹkan tá ń lò kò sí láyé ànábì sáwọn eléyìí náà ká dáadáalẹ̀ ni wọ́n ní ìtàǹtakò nínú ẹ̀sìn àdáadáalẹ̀ ni wọ́n ṣùgbọ́n kìí ṣe ìtàǹtakò nínú ẹ̀sìn torí pé ọ̀rọ̀ ayé ni àwọn yìí ẹ rí i pé gbogbo àwọn definition tá a sọ fúnra wa bẹ́ẹ̀ látòrí náà sún àdìsí gan àdìsí àkàfọ́ra òun náà dé pé amúrinà ọ̀rọ̀ wà yẹn pé tọ́lọ́run fi rí mi ànẹ́bì bákan náà ni àwọn ọ̀rọ̀ àwọn àfáà ẹni ìṣíwájú wa tá a kó ti mélòó fúnra wa tí gbogbo náà fi ń de náà ni pé nínú ẹ̀sìn àìpé àwọn èèyàn míì lẹ́nu tá a máa sọ pé wọ́n ṣàdádálẹ̀ tó ń máa mú àwọn ọ̀rọ̀ ayé fi ṣàpèjúwe ọ̀rọ̀ sọkúsọ ni wọ́n ń sọ. So pé ẹ̀yin náà ṣe ń gun mọ́tò ẹ̀sìn ń lu sẹ́ẹ̀tì ẹ̀sìn ń fi máikrófóònù sọ̀rọ̀ ẹ̀sìn ń gbọ́ rédíò gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sínú bídí àtàǹtà kò nínú ẹ̀sìn nínú àwọn ẹ̀ṣọ́ nǹkan ayé ni ọ̀rọ̀ ẹ̀sìn lọ́lọ́run bá sọ fún wa ìyẹn lọ́lọ́run sọ fún wa nínú al-Qur'an al-Karim nínú suratul Shura tàbí àyà twenty one ọlọ́run ní amúlá àwọn ìṣúraka nígbà tó lọ́n bẹnu àtẹ́lu ìdáadáa lẹ́nu ẹ̀sìn ọlọ́run ní sí àwọn èèyàn tó fẹ́ ní ṣúraka àwọn tí wọ́n mọ̀ fi ṣe olùkẹ́gbẹ́ fọ́nà ọba ní. sára ìwòláhùn mina dín tí wọ́n tún wá mọ̀ ṣe lófin fún wọn nínú ẹ̀sìn ẹ̀kọ́ náà dé nínú ẹ̀sìn. mọ́lámù yá azan ìlà nítọ́lọ́hùn fọwọ́ sí ọlọ́run dé pé ṣé ẹ tún fẹ́ láwọn èèyàn kan tó wá bá mu kẹ́ tún láwọn èèyàn kan tó máa ṣe nǹkan lófin fún yín ní tọ́nà ò sì ní ẹ ṣe ọlọ́run náà dé pé inú ni àwọn àdádálẹ̀ tá à ń sọ tá à ń bẹnu àtẹ́lù náà wà àyẹ̀ pé àwọn tó wà nú ẹ̀sìn tán fi kẹ́sìn là ń sọ kìí ṣe páwọn ọ̀rọ̀ táyé. tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àná yóò hàn sí wa pé tá a bá ní àdádálẹ̀ kódà ká má fi gbólóhùn mí tì pé nínú ẹ̀sìn náà tábà ń takò àdáadáalẹ̀ yẹn pé táwọn èèyàn ń ṣe nínú ẹ̀sìn tí ò sí ń bẹ̀ òní tí àwọn ń takò torí pé ogun tábà sí nínú ẹ̀sìn ó gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀ ó gbọ́dọ̀ ní ìyọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́run ọba ó gbọ́dọ̀ jẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe fi rán òjíṣẹ́ rẹ̀ anábì máa lẹ ìfàmìlì tí ìfara rẹ̀ fáwọ́ àrọ́dù nǹkan kò ní jẹ́ ìtẹ́wọ́gbà wọ́n dá padà sí gbogbo ẹnikẹ́ni tó bá gbé nǹkan lẹ̀ nínú ẹ̀sìn tí ó sì lára ẹ̀ ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ kódà kó mọ ẹjọ́ lójú bákan náà èyí wà ní Bukhari àti Muslim ìkẹ́ tó wá jẹ́ àgbàwọ́ ọ̀rọ̀ ti Muslim ládàá yẹn rí onímọ̀ ní amílà amalan ẹnikẹ́ni tó bá fi iṣẹ́ kan tó fi ṣẹ̀sìn iṣẹ́ kan ẹni pánẹ́bí túlẹ̀ kò mẹ́ńsẹ̀ iṣẹ́ kankan ó kàn iṣẹ́ kan tíyẹn sáré pé òun fi ṣẹ̀sìn ó lè jẹ́ pẹ́ nù ún ẹ pé bóyá dùá ló ṣe ẹ pé yàtọ̀ látọ̀ ló lóun ṣe ẹ pé sàárà ló lóun ṣe tó bá yàtọ̀ fi kan nínú ẹ̀sìn lẹ́sà àlẹ́ àmọ̀rúnà tí ò sáfẹ́ wá ń bẹ̀ tí èsè mọ́ ṣe ní ká ló ṣe fàwọ́ àròdù àdá padà sí àdìsí ń fi ya pé ní àwọn iṣẹ́ tí yẹn bá fojú ẹ̀sìn wò ó gbọdọ̀ ṣe bọ́ọ̀lù ọ̀hún ṣe fi ránà bí tí ò bá ṣe bẹ́ẹ̀ àdá lù láyà ni iṣẹ́ wo wá ni kò síbi tí bídíà ò lè wọ̀ nú ẹ̀sìn téèyàn bá ti ṣe bọ́ọ̀lù ọ̀hún ṣe ní kí ó ṣe tọ́lẹ́nu mi lè rò pé orí ìrun nìkan ni kó wá ṣàdúrà bó ṣe wù ú bídíà lè wà nú àdúrà rẹ ẹlòmíràn pé ah ẹnu àdúrà nìkan bídí ẹlẹ kọ́ àti sàárà bó ṣe wù ú bídí ẹlẹ wa nu sàárà tọ́ ṣe ó lè wà nu àsàlátù tọ́ ṣe gbogbo tó bá wà ní ọ̀nà ẹ̀tọ́ fìjọ́sìn tí ò bá bá tọ́lọ́wọ́ bá tànẹ́bì mú náà ní bídí ẹlẹ wa irú nǹkan bẹ́ẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà torí pé ní ntọ́lọ́ba sùpánà wa tààlà tó ní ká ṣe kọ́ ni ẹni ń ṣe ní ìfihàn pé ní àdádálẹ̀ tó léwu ni tó yẹ ká jìnà sí yẹn ni anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó fi kìlọ̀ ń pa rẹ̀ fún wa tó sì lé wa sá fún ní ọ̀pọ̀lọpọ̀ ààyè nínú alukur'an kẹrì àfọ̀ nínú àhàdíìsì ẹ̀ irú ẹ̀ náà ni hadith ẹ̀rìbáàdùn bùnú já àsáàrí àfáàpadà níwájú nínú rẹ̀ náà ní hadithi jábìrì bin abdullah tó ń tánà bí bá gorí nígbà tó bá fẹ́ ṣe kútúbà tí mo ń sọ nínú mọ̀kọ́dímọ̀ nípa iná asdaq alhadith kitabullah ọ̀rọ̀ tó jódodo náà lọ́rọ̀ ọlọ́run wa khayru hadiyi hadiyu muhammadin sallallahu alayhi wa sallam ìlànà tó sì dáa jù náà nílànà ànábì wa sharru al-umuri muhdathatuha ètò ti burú jù nínú nǹkan fẹ́ẹ̀ ń gbélẹ̀ òun náà ni àdádálẹ̀ àdádálẹ̀ tó léwu ni náà àwọn lọ́kẹ́lùmọ̀ àdádálẹ̀ níbo la ti rí nínú ọ̀rọ̀ tánàbí sọ náà ni mọ̀ áhàdàsá ẹni tó bá gbé nǹkan kan lẹ̀ tó dálẹ̀ tí ò sáfẹ́ wá ń bẹ̀ bóyá kò rẹni tó ṣe rí òun ló kàn gbá jẹ́ ẹ̀ máa nǹkan báyìí tí wọ́n ń ṣe alóbi ẹ̀kọ́ ya pé ní àní gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó dá nǹkan lẹ́nu tí ò rí àkọọ́lẹ̀ fún àmì ìgbà náà ẹni tó wá ní ah, bèbè nǹkan ni mo dálẹ̀ mi kàn ń ṣe ni bá ṣe ń ṣe nu àmì ìgbà lọ tẹ̀ nìyẹn ni rìwáyà ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pé rìwáyà ẹlẹ́ẹ̀kejì ò tẹ̀ sọ pé òun ló dálẹ̀ sọ sáà ti ṣe nǹkan kan tí ò lákọọ́lẹ̀ ọlọ́run nígbà yẹn àtẹni tó dá lẹ́nu àtẹni tí èsì pòun ló dá ọ̀n ṣe mọ́lúdí ìwọ́kọ́rọ̀ dá lẹ̀ ń ṣe náà ọlọ́run nígbà lọ ọ̀tẹ̀ náà yóò ní nígbà lọ́wọ́ ẹni tí ó kọ́kọ́ dá lóbodè ẹ pé ní ẹ̀ṣẹ̀ tiẹ̀ ni ó pọ̀ jù ní torí pé òun ló lánàá tí ò dá lẹ̀ fáyẹn fi rìn gẹ́gẹ́ bó ṣe wá nu ọ̀rọ̀ ànábì kan pé ẹnikẹ́ni tó bá lánàá dáadáa yóò máa gbẹ̀san rẹ̀ yóò máa gbẹ̀san gbogbo ẹni tó bá tún tẹ̀lé lánàá náà tẹ̀sán tiẹ̀ òtún ní dínkù ti tàwọn tí ó gbà lára wọn náà ní dínkù àní bẹ́ẹ̀ yóò tún wá mọ gbẹ̀sẹ̀ gbogbo ẹni tó bá ń tẹ̀lé yóò tún mọ múnú ẹ̀sẹ̀ àwọn tó bá ń tẹ̀lé ẹgbọ́n tó bá ń tẹ̀lé kí ìrẹ́pọ̀ náà dálẹ̀ hàn náà mọ gbẹ̀sẹ̀ wọn ìpín tiẹ̀ ó kà ni ìpín ẹni tó dálẹ̀ yóò pọ̀ so àgbẹ̀ látara ilé pé àtẹni tí ó dá nǹkan ilẹ̀ tí ò sí irú ẹ̀ tán èèyàn ń ṣe tẹ́lẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ kóun ló ló dálẹ̀ òun náà yóò nípa níbi ẹ̀ṣẹ̀ yìí náà bákan náà hadithi àmì sọ pé ní ẹnìkẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò lákọọ́lẹ̀ àmì gbà lọ́wọ́ ẹ̀ eléyìí yẹ pé ní gbogbo iṣẹ́ tí ò bá ti lákọọ́lẹ̀ ànábí ó ṣàyà àfikún ní àwọn ìkẹ́kàn dáa yìnyín àfáàsì pé ní kó lùbídẹ̀ àti dọ̀làlà gbogbo àdádálẹ̀ náà lánàá bó ti wà nù hadith àníbi tá a padà kà tàbá débẹ̀ wájú káwá pín bí wípé pé èyí tá a dá lé léyìí àbí èyí tá a ṣe yìí òun sì dá ń tiẹ̀ àfi mẹ́wàá kẹsàn ni. eléyìí ọ̀rọ̀ tí ò lẹ́rìí ni torí pé ńgbà tánábi sọ kò ṣàyàfi kan gbogbo tí ò bá ti sínú ẹ̀sìn téèyàn fi kún ni ká ní bídíà ilé bídíà hasana ní bídíà tó dá lòun eléyìí ní bídíà tí ò dá gbogbo àdádálẹ̀ lànàbì sọ kò pín pé ìkan ló dáa ìkan ni ó dáa táfi wá mọ ráyè gbé àdádálẹ̀ wọnú ẹ̀sìn táwọn ọ̀fẹ́ láká egbe tó yẹ kélé ilé dáa eléyìí àfigbẹ́sìn lárugẹ ní kò sí tó burú bí eléyìí tó bá wuyì lójú tiwa ní tó burú lọ́dọ̀ ọlọ́run torí pé káyipé ní tó wà nú ẹ̀sìn ní ó yẹ kí anábà Muhammad sallallahu alaihi wasallam kò ti ṣàlàyé rẹ̀ fún wa ó káwọn sọ̀hábà tí ànábì fílẹ̀ fẹ́ pé àwọn náà ni wọ́n dúró tànábì jù náà ti gbẹ́sìn yé jù ó yẹ kán ti rí bẹ́ẹ̀ kàn ti máa ṣe àìṣe ànábì àìṣe àwọn sàhábà òfin ẹ̀ pé ní kò sí inú ẹ̀sìn kò dáa ni torí pé n tó dá àmọ́ tó wọn ilé náà tó jẹ́ nǹkan kan tó yẹ kí alágbọ̀ye rẹ̀ torí pé ẹ̀ máa láwùjọ lénìí sáyẹn ó máa pín pé bídíà ọ̀dà tó tọ̀dù mọ́ àǹkan báyìí dá ń bẹ́ẹ̀ àwọn bídé àti hasana lílé pàápàá jùlọ tó bá tún náà gbalẹ̀ kí ó kọjá díẹ̀díẹ̀ fẹ́wọ̀n fi léyìí kó ìrújú sáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ bídé àti hasana bídé àti dáa nìkan gbogbo tó bá ti jẹ́ àdádálẹ̀ tẹ́sìn ò fọwọ́ sí tá a wá ṣe lórúkọ ẹ̀sìn tá a gbé wọnú ẹ̀sìn gbogbo ẹ̀ àdádálẹ̀ náà ni ó mọ̀ jẹ́ àánú ni ó mọ̀ jẹ́ ọlọ́run sì ní tẹ́wọ́ gbà náà bídé àwa léwu púpọ̀ lára ewu rẹ̀ òun náà ni kọ́ọ̀lù ala lọ bi ghairi ilm gbígbà pé yẹn ń sọ ń pa bá ní tí ó sì ní mọ̀ ń pa rẹ̀ torí fúnra tó bá sin nǹkan ẹ̀sìn pé ọ̀ ń sọ fáwọn èèyàn pé ìtọ́nà ń ní ẹni pé bá ń ṣe náà ní ọ̀nà ètò ọ̀nà àdúrà kan ni wọ́n ṣe tí ò sí àkọọ́lẹ̀ fún ẹ̀rí kó mọ̀tò ọlọ́gbà ọlọ́gbà náà mọ̀ sọ. táyọ̀ máa rò pé ìtọ́lọ̀ ni a ṣe ni. ilé sì léwu ká mọ̀ sọ nǹkan nú ẹ̀sìn tí ò sára rẹ̀. ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún nínú al-Qur'an nínú suratul Nahl nǹkan bí àyà one sixteen. ọlọ́run ni wala taqulu ẹ bí àwọn bá ní èèyàn fẹnu èèyàn wa ọ̀rọ̀ fún ni tí ò dáa tí a mọ̀ sọ jáde ọlọ́run ní ká mọ̀ fẹnu wa tọ́ ká máa fi pé haza halal wa haza haram pé ilé halal ilé ni haram ní tẹ́fkaru ala Allah al ní tẹ́fì ń parọ́ mọ́ lọ ní pé ẹni tó gbé nǹkan lẹ̀ nínú ẹ̀sìn tó ń ká yẹn mọ́ ẹ̀sìn ń sọ pé halal ni tó bá sọ pé halal ni túmọ̀ pé ní tó tọ́ lọ́dọ̀ ọlọ́run ni tọ́lọ̀ ti fílẹ̀ ní ẹ̀sìn ń parọ́ mọ́ lọ́n ọlọ́ni innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun gbogbo ẹni tó ń parọ́ mọ́ lọ́n àpèjúwe ni wọn náà lẹni tí ń gbé nǹkan nínú ẹ̀sìn tí ò sí bẹ́ẹ̀ tí ń gbé wọnú ẹ̀sìn ọlọ́run ní gbogbo orú wọn bẹ́ẹ̀ wọn ní là ó wọn ní jèrè wájú ọlọ́run torí pé ẹ mọ̀ sọ pé ọlọ́run bá náà ló ní àfi nǹkan báyìí tọ́lọ̀ sí ní ẹ ṣe gbogbo tọ́lọ̀ ní a ṣe ó ti fi hàn òjìṣẹ́ rẹ̀ ariwo tó wà ń bi bídí àná bákan náà inú ewu rẹ̀ ó ní ìtìhámù lèmọ̀kọ́mì nùbó wà ipò tánàbí wà nígbà káwọn àkíyèsí àwọn àlẹ́jì ẹni pé ah, ànábì kò sọ eléyìí ó dínkù nítorí pé ọlọ́run parí ẹ̀sìn fún gbogbo nǹkan tí a ṣe nú ẹ̀sìn lọ́lọ́ọ̀ ní kí ànábi ti sọ gẹ́gẹ́ bó ṣe wà nù hadithi abizar al-gifari àfọ̀n hadith salmanu farisi tó gbogbo nǹkan ànábi kọ́ wa kọ́lá òde ibi tá a fi ṣe bẹ̀rẹ̀ gbogbo nǹkan ànábi kọ́ wa ọlọ́run parí ẹ̀sìn fún láàrin òtó tó wà ń bẹ̀ náà nígbìn yẹn sọ pé ẹ̀sìn ò pé ọlọ́run ló ń ti pé ọlọ́run ni al-yawma akmaltu lakum dinakum òní yìí mo ti parí ẹ̀sìn yín fún yín ní bọ́lọ̀ ti ṣàlàyé rẹ̀ fún anú suratul Maida àyà kẹta ọlọ́run ní òní mo ti parí ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati mo ti parí ìdẹ̀ra mi ilé yín lórí wa raditu lakumul islam dina mo wá yọ ní islam kó máa jẹ́sìn fún yín ẹ̀sìn tọ́lọ́run ti pàfẹ́tì ẹ̀ tó ti pé ni ìyẹn ló fa ni alimamu Malik wọ́n lẹ́nìkẹ́ni tó bá gbé nǹkan kan lẹ́nu ẹ̀sìn tí ò sí láyé ànẹ́bì tó wá ń rí pé tó dání fàkọ̀dì záàmù anna rasulullahi sallallahu alaihi wasallam khana risala ìtò ń kílèmù ni pé ànẹ́bì jàǹbá iṣẹ́ tọ́lọ̀ ń fìràn bàbá wa kò ti àyàtà kàfúnra wa ìpé ọlọ́ni al yawma akmaltu lakum ọlọ́ni láti pé ẹ̀sìn yìí fún yín ẹni tó wá fi kún yẹn tó ń ṣe ìpín tó ń ṣe dáa ní tó ń sọ ni pé ànábì jàǹbá kò pé tọ́lọ́run ní òpin bàbá parí ọ̀rọ̀ ọ̀fẹ́ ni mọ́ ńlá mi yàkùn ìyàwó mọ́ ìrìn dìínà òjò táyà yìí ń sọ̀kalẹ̀ tí ì bá sẹ́sìn òjò tọ́lọ́ ni òní ìmú parí ẹ̀sìn yìí fún yín òjò táyà yìí sọ̀kalẹ̀ ntí ì bá sẹ́sìn ń jọun tí yẹn bá ṣe lẹ́yìn ìgbà fàlà yàkùn ni píríncípù tó yẹ gbogbo á nínú pé ntọ́nà ọba pẹ̀lẹ́ sí ń gbà tọ́lọ́ ń sáyà ìkalẹ̀ kánẹ́bí tó kù láyé tẹ́nìkan wá bá ṣe léni ẹlòmíì gan jẹ́ pé òun gbà pé kò sí níbẹ̀ ṣùgbọ́n kàn ṣe ní tí bá fẹ́ fi ń tọ́jọ́ kò sáwàá tó wò ó wí àní gbà lọ́wọ́ ẹ̀ léni kò yẹ kó jẹ́ tì kódà kó pọn fún wa kó mọ ní bídíà tó dáa ní òun ṣe sí bídíà kan tí tí dáa gbogbo ẹ̀ àmì ni nínú ewu tó tún wà nù bídíà òun náà ní bí yẹn àkíyàn sọ̀hábà náà tí àbánábì sọ fún àwọn ẹni wọn ẹ̀ ṣe bánábì sì ní àtẹ̀lé lánàá ìlànà tó pé ni náà ló ní àtẹ̀lé lánàá àwọn sọ̀hábà ní àtẹ̀lé ìlànà àwọn sọ̀hábà àwọn ilé ẹ̀ka wò kọ́ ṣe àwọn ẹlẹ́ni ìṣíwájú wa ní Abdullahi bin Mas'ud kan náà sọ̀hábà rọ̀dí àlàáni ò tá a sọ̀rọ̀ rẹ̀ fún wáńjọ́ òní sọ náà rọ̀ rẹ̀ pé ní mọ́ńkánà mùsànà mọ́ńkánà mùtàfàníyà ẹni tó bá fẹ́ kọ́ ṣe pé mo fẹ́ kọ́ ṣe o bẹ́ẹ̀ ni àṣẹ̀sì mo fẹ́ ṣe fàlìyàtà àfàbí àfàbí muhammadin sallallahu alayhi wa sallam àwọn ànábì àwọn sọ̀hábà ànábì ni kò yà wò kọ́ ṣe torí pé àwọn ẹ̀nẹ́ bá àwọn ẹ̀nẹ́ là ànábì wa sallam ní káwó tá a bá fẹ́ sọnù sábà wá ń ṣe lànà míì lẹ́ni tán sọ̀hábà ṣe ìtumọ̀ tá à sọ ni pé àwọn sọ̀hábà náà wọ́n dín ẹ̀sìn kù àbí wọn ìdúró ti bó ti tọ́ àti bí ó ṣe yẹ eléyìí tí ò bá mu ni. bákan ní ewu tó wà nù bídíà ni fasadu dín wàlúkọ́lù bídíà máa bá ẹ̀sìn jẹ́ mọ́yàn lọ́wọ́ ni ní ẹ bá ṣe rí láwùjọ wa lénìí pẹ́pẹ́ àdádálẹ̀ tí wá ó ti fọ́nká ẹja wo torí irun nìkan èwo táwọn èèyàn dálẹ̀ lórí irun tó yẹ pé kò sí ń bẹ̀ láti bí ìkọ́mọ̀ láti máa ṣe bọ̀ àmì òkọ́kọ́ jóná kan tó ṣe kọ́mọ̀ tí wọ́n bá parí kọ́mọ̀ wọ́n á ṣe bí ìgbà pé wọ́n á tún sọ nǹkan mí lẹ́yìn ẹ̀ tí ó sákọ́lẹ̀ fún láìra ìrìnlá àwádà ó láṣẹrí kàláwọ̀ ìnákàlá kó lè ṣe ìkọjú rẹ̀ lómi ó tún wí nǹkan mí kún sí kó tó wá bẹ̀rẹ̀ orí irun ká tó wá bàbá parí irun ní tìrún nìkan eléyìí wọ́n fi ń bẹ́ẹ̀ sì jẹ́ mọ́ yẹn lọ ni káwọn náà táwọn èèyàn ń gbà tàṣà látò fánábìlẹ̀ ni káwọn náà táwọn èèyàn ń gbà abẹ lọ́hùn káwọn náà táwọn èèyàn ń gbà tí wọ́n ní àwọn fi ń wàsọ àti gbogbo aspect ọ̀rọ̀ ẹ̀sìn lénìí èyí pé àdádálẹ̀ àdádálẹ̀ ti wọ̀ tó sì jẹ́ pé ní àwọn èèyàn mọ̀ pé èwo lọ́nà èwo lọ́nà yóò máa da gbogbo ẹ̀rú mọ́yàn lọ́wọ́ ara aburú tó wà ní bíbí díà ni. tẹ̀bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ bẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ sí jọ fẹ́ lómi lénìí tó kọ́ ẹ̀wọ́ àbá ó ti sú mi àmọ́ èyí tó dá náà ẹlòmíì ní eléyìí ló dá ẹlòmíì ní àǹjá fẹ́ mọ̀ èyí tó dá mọ́ àti dalúrúpọ̀ mọ́ sápà láwọn oníbídíà ara aburú tó wà ń bẹ̀ ni. bákan náà ìmọ̀ ń ba ọkàn ẹni jẹ́ ni ìmọ̀ ń ba ọkàn jẹ́ torí pé ní tí ò dalẹ̀ ni yóò mọ ìdàdí sọ́kàn ni mo lóhun fi ń sin lọ́hùn. ìyẹn ni alimam ibn Taymiyyah rahmatullahi ń sọnu tíra wọn iqtida siratil mustaqim wọ́n ní iná ṣàráyà wọ́n ní àwọn òfin ẹ̀sìn àgìfíyàtò lùkòlóòbù oúnjẹ ẹ̀mí ni wọ́n jẹ́ ẹ̀rí pa àwọn àfa àwọn bàbá ńlẹ̀ yorùbá náà wọn kó wá àti lóúnjẹ ẹ̀mí fàmọ́tà gìtàzàtò lùkòlóòbù bèlèbèdà wọ́n ní tí ẹ̀mí tó yẹ pé tó ń jẹ tọ́kàn náà ni àdádálẹ̀ àdádálẹ̀ ní gbọ́ àdádálẹ̀ ló náà ń ṣe làmúyàbùkọ̀ fíhá fadúlù lè súnà kò ní sí ọlá kan fún súnà ní ọ̀kan rẹ̀ mọ́ ara ìbọ̀kàn jẹ́nu ìlera àwọn oníbídé àwọn ọmọ tako súnà ọ̀kan wọn ti bàjẹ́ kódà tó bá rí wọ onísùn lásán láì tiẹ̀ ti sọ̀rọ̀ pé tẹ́ ń ṣe ò dáa láti máa bínú torí pé bídé àyẹ̀ ti di ọkàn wọn ti ba ọkàn jẹ́ fatakunu bi manzilati man iktaza bi ta'amil khabith subhanallah ọ̀rọ̀ wọn wà dà gẹ́gẹ́ tó jẹ oúnjẹ burúkú ẹ̀kọ́ tẹ́yìn bá jẹun tí ò jẹ́ kó jẹ́ ìṣòro ní inú mi ò èmi lè ṣe sábàbí tí ó pààyàn gan-an ẹni tó jẹ pọ́ìsì ẹni tó bá jẹ ẹni tí ò dá yóò mọ̀ dààmú òkun ẹ̀ ẹ tún máa wá ẹni tí ò bá yẹn tó tọ́jú ẹ̀ ni ẹni bẹ́ẹ̀ náà ń bí díà ń bọ̀ kàn jẹ́ òun kàn ní fanúrúru fún yẹn ni ṣùgbọ́n ọkàn ẹlòmíì ti dógún ti bàjẹ́ látara àdádálẹ̀ àdádálẹ̀ àdádálẹ̀ tó jẹ́ pé ìlú ń tẹ̀lé gbogbo gbà. ìmọ̀ ń bọ̀ kàn jẹ́ ni lára ewu tó wà nù bídíà ni ẹnikẹ́ni tọ́lọ́ ń bá fún níwòye yóò mọ eré lè láwùjọ tó pé báyẹn bá tẹ̀lé sí bídíà wọn ò jẹ́ ọ̀tá súnà àríwó tó tún wà nù bídíà nù yóò yẹ ká jọ́ta súnà torí pé bídíà ó máa ń pa súnà ni gbàtọ́ nàbá ní ó ṣàdúrà ní kọ́lọ́n kó paná adébọ̀rẹ́ kó gbé súnà ànẹ́bìkà kó pa bídíà ṣe tó ń bídíà ṣe tó bá wà ń ta yóò máa takò súnà ni ẹ̀rí ariwo tó tún wà nù bídí àti èjẹ́ káwọn èèyàn fẹ́ tètè tú bá ń bẹ̀ òun náà ni pé àlùbídí atú zambu fi sóra tìtọ́ à bídí àẹ̀ṣẹ̀ ni gbójú à ń sin lọ́hùn làwọn èèyàn tí wọ́n ń ṣe fi ń wò ariwo tó wà ń bẹ̀ ni pé báwọn ẹ̀ṣẹ̀ yóò táwọn èèyàn ń ṣe kí wọ́n fojú ẹ̀sìn wò àwọn tó lọ́kàn ara wọn kí n tó ń ṣe yóò dáa ẹni tí mo ti ń sìn ó mọ̀ lọ́kàn rẹ̀ pé tó ń ṣe ò dáa tó bá jẹ́ onítìjú gan yóò lọ kọ̀rọ̀ lọ mú onítìjú náà nífẹ̀ẹ́ ká mọ̀ pé òun ṣe sì ná ẹni tí ń jalè kí ló yẹ tó pọ̀lọpọ̀ wọn ń jà lóru kí ló yẹ tó ń fi nǹkan bojú tó rẹ̀ mọ̀ pé táwọn ń ṣe ò dáa gbogbo àwọn eléyìí ní mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni táwọn ń ṣe náà fi mọ kárí bọnú náà fi mọ ń tijú wọn pè táwọn ń ṣe ò dáa tẹ bá sọ fún mi òun náà ẹ mọ bá ń bẹ lọ́hùn ọlọ́njẹ lè sílẹ̀ ṣùgbọ́n ẹni tí ń ṣe àdádálẹ̀ yóò tún bẹ wọ̀ ya àjà ni ìwọ gan-an ni yóò tún sọ pé tó ń ṣe ò dáa aládàádálẹ̀ ó rí pé tó ń ṣe gan-an lẹ̀sìn tó ẹ́ pọ̀ náà lágalẹ̀ láàyè kan ní ní kápá ń gbẹ̀gẹ́ tó bá sọ pé ní tẹ́yìn ṣe mẹ́ta ẹ mọ́ṣẹ́ bẹ́ẹ̀ lè torí ẹ̀ nípò òní súnà nìkan ọmọ lọ wọ́n lọ fẹ́ gbégbékúgbé wá fáárín àwọn wọ́n pé àwọn gan làwọn ń ṣẹ̀sìn àrèwù tó wà ń bẹ̀ ni ojú tó ń wá fi wò yìí ni wàá ń jẹ́ kán fẹ́ tètè túbá ìyẹn ló fàtán ní ẹni ẹ̀ṣẹ̀ ó tún yára rí ìtúbá yonibede àlọ́ ẹni tí ó ń ṣẹ̀ṣẹ̀ táyọ̀ ah, fojú rẹ̀ wò ó lè tètè rí túbà torí pé bí ṣe ń ṣe lòun ní mọ̀ pé ṣètọ́ ni ń lo ohun tó ń ṣe ò dáa ṣùgbọ́n aládàádáálẹ̀ ẹ̀sìn ni òun lòun ṣe bó bá ṣe lágbára sí ní ìjẹ́ kó gbalẹ̀ sí o tún lè gbé lọ iléeṣẹ́ rédíò yóò tún kéde rẹ̀ yóò tún gbé sétí gbogbo ayé ká tún máa gbọ́ ọ̀gbẹ́ni tí mo ti ẹ̀ nígbà olóògbà lọ lẹ́nu wọn rí ta olóògbà táwọn ṣe yìí o ẹni tí ń jalè ẹ̀ńgbọ́n náà gbà á wọ́n bá ṣàdúrà nǹkan náà jọ fi lọ́mọ lọ́wọ́ yóò náà fẹ́ fi lọ́mọ lọ́wọ́ ṣùgbọ́n ní bídíà yóò fẹ́ fi lọ́mọ lọ́wọ́ ìyẹn ló fà á pé ọmọ rẹ̀ bá fẹ́ gbọ́sùn náà yé yóò gbógun tì í tá ọfẹ́ pàlànà wa tì í ọfẹ́ bàlànà wa jẹ́ ọfẹ́ pàǹtà ọfẹ́ parun yóò gbógun tì í ilé ìfin hàn wá pé ní a tó léwu tó léwu tó lágbára ní àdádálẹ̀ tó tún lágbára ju àwọn jẹ́sẹ̀ẹ́sẹ̀ lọ ẹ máa wò láwùjọ ẹni tí ń ṣe àwọn ẹsẹ̀ẹsẹ̀ láàrin yóò rí lẹ́ni bí ẹni bí ní tòótọ́ ṣùgbọ́n ẹni tí ń ṣe bídí àìsàn láàrin yóò lòun ṣe àríwò kan tó tún wà ń bẹ̀ nù nítorí mo dìsí fún àwọn èèyàn tó bá lọ pé ó lè lè yẹn sìn àyàn ní fojú rẹ wò pàà gbájú ẹ̀ ní yahoo ní í ṣe yahoo boy ní àwọn eléyìí àwọn èèyàn ò ní fojú rẹ wò tó pẹ́ ẹni tí ò dá ni. ìgbọ́n tó bá ní èèyàn kan tí ń ṣe àdádálẹ̀ ni bóyá lásàlátò ní àyíká àwọn tó ń sin lọ́nu tó ń lọ jó ń bẹ̀. àbí bóyá àwọn tó gbé àwọn ayẹyẹ tí ò sínú ẹ̀sìn yá ń ṣe mọ̀lúdì àbá ń ṣe à ń ṣe mọ́lúdí ànẹ́bì ni àbí à ń ṣe láìlátòlù kọ́dìrì ní alátẹ̀kọ́ ní àyàn mọ̀ ẹ̀gbá àwọn tó ń ṣe tọ́lọ́ lélẹ̀ àríwú tó tún wà ń bẹ̀nu tó yẹ pé àyàn mọ̀ fojú ẹ̀sìn ojú dáadáa ohun tí wọ́n ń ṣe ìyẹn ni ọ̀rọ̀ kan tí wọ́n fi tì sí Sùfìyánù Sáwọ́lì pé ó ah, ní bídíẹ̀ yìí sábà rí tó bá ẹ̀ṣẹ̀ ó kéré sí bídíà torí oníbídíà kò ní fẹ́ túbá lórí tí ń ṣe àwọn ewu rẹ̀ pọ̀ gan ní sì máa ń ràn pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ bídíà tí àwọn èèyàn ń ṣe léèyàn tó dá nílẹ̀ tẹ́ bá rí ọdún tó ti dáná ti lọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n aburú wọn ìtúnràn káàkiri ìtúnràn sí ni ṣètọ́nu náà ń kún lọ́wọ́ ẹ bá ń gbọ́ pé lápèjúwe mọ́lódì nàbáwí ni ọdún báyìí ló ti bẹ̀rẹ̀ ẹ̀rí pé tó ti pẹ́ ni tó ti lọ bí ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ọdún bí one thousand years ìrìn lọ sí ìyẹn náà ló fi ṣe pàtàkì fáwọn àfáà súnà kan má dákẹ́ kọlọmọ sùpánà wa tààlà kó sànù wa bídíà ó ní ewu gan tó yẹ kí a ta fún àwọn tí wàá máa ń fà pọ̀ kí n fa àdádálẹ̀ nínú ẹ̀sìn ara rẹ̀ ní alìjáàlú àìmọ̀kan táláìmọ̀kan náà bá lòun fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn fún yàn ní tí òsín bẹ́ẹ̀ ni ó máa sọ àìmọ̀kan torí pé ìmọ̀ ẹ̀sìn ó ṣe pàtàkì láti fi yé súnà mọ̀tẹ́yìn bá lòun fẹ́ tẹ̀sìn láì pẹ̀lú àìmọ̀kan àdára rẹ̀ ni ó máa polongo fáwọn èèyàn àwọn aláìmọ̀kan wá pọ̀ láwùjọ lénìí tí wọ́n ti ríra wọn láláìmọ̀kan tí wọ́n láwọn ń pèpè sí ẹ̀sìn ìdí ẹ̀sẹ̀sìn wọ́n mọ̀ pè lẹ́sìn fáwọn èèyàn ẹ̀mí oríṣiríṣi àsàlátù ẹ̀mí oríṣiríṣi àdúrà ẹ̀mí oríṣiríṣi irun ẹ̀mí oríṣiríṣi náfìlà ẹ̀mí oríṣiríṣi ẹ̀fàárà táyẹn láwọn ń ṣe lénìí tó yẹ pé kì í ti sẹ̀sìn àìmọ̀kan nínú ìdìmọ̀ ń fa bídíà ni. àìpé kí wọ́n á lógun ilé òun náà ní ká mímọ̀ ẹ̀sìn ká gbàgbọ́ yé mọ̀ ẹ̀sìn wa ká gbàgbọ́ yé rẹ̀ tàtọ̀ àwọn àfẹ́ ẹ̀sìn lọ ẹni tó ló ń gbà láàyè tí ó lọ lékéwú kó lọ ẹni tí kò ráyè rẹ̀ gbogbo akọ́lá ajá afa kó lọ bí tán ti ń ṣàlàyé súnà tó yẹ kórokó kó lọ bẹ̀ kó máa lọ gbọ́rọ̀ wọn náà ni ó fi gbọ́ ẹ̀sìn rẹ̀ yé yóò fi mọ tí ń jẹ́ súnà yóò mọ ìtúnjà dáadáa lẹ̀ yóò lè fàdá yanrí láàrin méjèèjì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́ni wọ́n kàn ń sẹ̀sìn náà ni wọn àmọ́ súnà kan àmọ́ bídíà kan gbogbo tó bá ti pè fún wọn náà ni wọ́n ń ṣe ilé yóò sì bá mu torípé lọ́rọ̀ ayé wa ká tó ṣe nǹkan àwò fínífíní ká má bàa ṣiṣe síbẹ̀sí ni a ṣe ni ká tó lóògùn àwò ń tẹ́kọ̀ sára rẹ̀ á tún bẹ̀rẹ̀ pé bóun ẹsẹ̀ ni á lò ká tó lè lò bẹ́ẹ̀ máa ká ra nǹkan á wo pinnu mánú tó wà lára rẹ̀ ká tó lè lò ká tó lè mọ fi nǹkan ṣàǹfààní sọ̀rọ̀ ayé wa nu tó kéré sọ̀rọ̀ ẹ̀sìn wa wọ́n láti wá mọ sọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ojú ṣe pé gbogbo ọ̀tá ti ń wà wá lọ náà làá lọ eléyìí ò bá mu ká gbìyànjú ká dúró táwọn àáfàá gidi tó jẹ́ ká mọ̀ tí súnà kí ni súnà lórí ọ̀rọ̀ àlùwàlá kí ni súnà lórí ọ̀rọ̀ ọ̀run kí ni súnà lórí ọ̀rọ̀ bàbá bẹ́lọ̀ kí ni súnà lórí ọ̀rọ̀ bàbá ti sàárà kí ni súnà lórí ọ̀rọ̀ pé a fẹ́ ṣe àwọn iṣẹ́ ọ̀jẹ̀sìn oríṣiríṣi tá à ń ṣe gbogbo nǹkan kan tá bá ti fẹ́ ṣe ká gbìyànjú ká wò bó o nẹsẹ̀ ní ká ṣe èyí ní ẹ̀wọ̀n tí hadith yìí ń sọ fún wa pé n tá bá ṣe tí ò bá sàkọọ́lẹ̀ wọ́n gbàdánù fún wa inú tí wọ́n sì pa àṣiṣẹ́ à ń súnmọ́ lọ́hùn bẹ́ẹ̀ ni ó yẹ kí ogun tá a ṣe náà ní àtìkó dànù kọlọmọ subhanahu wa ta'ala kó ṣàánú wa a gbọ́dọ̀ nímọ̀ ń pa tí a bá ń ṣe bó lè ṣinṣin ni a ṣe tábà kọ́ náà ká lọ́dọ̀ àwọn àfáà gidi tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa. kìí sáwọn oníbídíà àwọn ẹni yẹpẹrẹ làwọn yìí alimami Shatibi ó ní inna ahlal bid'ah asaghiru fil ilm oníbídíà tẹ́wọ̀n èèyàn ẹpẹrẹ ni wọ́n nínú mọ̀ wọn ànímọ̀ o wàlẹ̀ ajílẹ̀ fàálẹ̀ kàfọ́rù alàbìdà yìí nítorí ẹ̀ náà nàbí jó níbi dé àwọn ànímọ̀ o kọ́ ẹ̀kẹ́ nìkan bàbá ní lọ gbọ́ mẹ́sì kọ́ ẹ̀kẹ́ nìkan fọ̀já kọ́rùn náà ló ti wá di ẹni tó lọ gbọ́ lọ́dọ̀ rẹ̀ ó jẹ́ ní tí ò dákan mọ̀ ọ̀já rẹ̀ tó fi kọ́rùn kọ́lá fi mọ ìjà ìmọ̀ tó ní lára gẹ́gẹ́ ní kọ́ wò síbi tọ́lọ́run síbi tànẹ́bì ní pèpè sí tó tá a bá ní ká lọ kọ́mẹ́sì nísìn bá a ti mọ ẹ̀sìn tá a mọ súnà àti bídí abẹ́nẹ̀ la àmọ́ ẹni tó gbé dání àmọ́ ẹni tó gbé súnà dání àmọ́ ẹni tó gbé bídí àdání wáyé pé gbogbo ẹni tí yẹn bá ti rí náà ní ń bá lọ àbọ̀nà tán ní iṣẹ́ ìjáde káàkiri tí ò ní lára wọn ká ilé iná súnà náà ń pera wọn ẹlòmíì lè lẹ́ mọ́ra rẹ̀ tí èsì ìtòní súnà ò gbọ́dọ̀ tún fẹ̀rífà ẹ̀kọ́ wù fínífíní ta ni ẹni tó jóni súnà mọ́tàfàyàn fúnra rẹ̀ tọ́ ọ̀bá mọ́ béèrè lọ́wọ́ àwọn èpè ta ló ní súnà gidi tí ó lè ṣàlàyé ẹ̀sìn rẹ̀ fún ẹ kọ́mọ́ bá ṣe àṣedànù torí pé ìtàgbọ́ yìí nínú àdéhùn ni pé aláṣedànù ní oníbídíà ìgbà tí yẹn bá ń ṣe nǹkan tán ní gbogbo tí ń ṣe náà náà ń rọ́ dànù ọ rí pé aláṣedànù ni. náà nínú tí ó tún máa ń fa bídíà ó náà ní tìbá ọ̀lẹ́hàwà ìmọ̀ tẹ̀léfẹ̀ẹ́nu ìmọ̀ tẹ̀léfẹ̀ẹ́nu pé bá a ṣe mọ̀ ṣe tiwa nu kò sí bẹ́ẹ̀ ti wò ó wí báwo ṣe mọ̀ ṣe nu ìtẹ̀lẹ́fẹ́ nú yìí nínú ewu tí ó lágbára ni tí máa ń sọ nínú torí pé nítorí yẹ kéèyàn ṣe nú ẹ̀sìn kó rí báyìí kò ní ṣe nígbà ní tá ń tẹ̀lé ní látàmọ̀ tẹ̀lé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní afara aita mani takaza ilahahu hawa ọlọ́mbẹnu àtẹ́lù àwọn tí wọ́n ń tẹ̀lé fẹ̀nu ọlọ́run ò rí ẹni tó sọ ìfẹ́ ẹnu rẹ̀ di ti ń jọ́sìn fún ẹ rí pé ìbẹnu àtẹ́lù tó lágbára lílé àìpé yẹn sọ ìfẹ́ ẹnu di olùjọ́sìn fún rẹ̀ ní fẹ́nu rẹ̀ bá sọ náà ni kódà kó rẹ́ẹ̀rí kò ní kú òun bí ìfẹ́nu yóò dúró lórí ìfẹ́nu rẹ̀ náà ni pé bẹ́ẹ̀ mi ó sì máa ṣe náà nù nù tí mo ń fa bídíà rèé kéèyàn dúró lórí ìfẹ́ ẹnu ìyẹn ló fàájọ tó yẹ fáwọn àáfàá tún náà wọn a máa lo kẹ́límọ̀ alul àwa onífẹ̀ẹ́ ẹnu fáwọn níbi díà ìyẹn pé ara àrùn ńláńlá tí máa ń ṣe wọ́n nù torí pé lómi tẹ bá ní kò mọ̀ náà ni bóyá àrùn kàkọ́kọ́ ńlá ní í ṣe pé àlùjáàrú kò mọ̀ tó bá tún lẹ́ni ṣàlàyé fún náà yóò tún dúró lórí ìfẹ́ ẹnu rẹ̀ náà ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti sọnu hadith kan tí ó wà bin abi sufyan radiyallahu anhuma ránibí ní wa innahu sayakhruju min ummati yóò padà wà nínú àwọn ìjọ mi aqwamun àwọn èèyàn kan tajaro bihimul ahwa tẹ́kùn fẹ́nu mọ̀ dàwọn sọ́tún dàwọn sósì kàmá yatajara al-kalabu bisa'idi bí àrùn kẹtọ́mọ kálàbù gidigbo ológidí tẹ́ máa ń wọ ní tó bá wọ ajá lára ni àbíyàn náà ni ó lárùn bí ṣe máa ń kó sí gbogbo ara wọn bẹ́ẹ̀ ni ìfẹ́ inú padà máa bá wọn jà láyàbùkọ̀ mínú arọ́kún wàlà mọ́fíl ìlà dàkálà ẹ̀ nífẹ̀ẹ́ rí jọ́ǹtì kàbí iṣan kan lára wọn tífẹ̀ẹ́ náà ní sí bẹ́ẹ̀ ànábi láwọn èèyàn kan ó padà rí bẹ́ẹ̀ ẹ̀ rí pẹ̀lú ẹ̀ náà ti wá wà ń sìn ẹnìkan ń sọ fún pé ẹ̀sìn ní ẹ̀sìn ní tó ní ó ṣàdúró lórí ọwọ́ rẹ̀ pé bí mi ó ṣe máa ṣe mínú gbogbo ohun tó bá wòye kẹ́ ẹ sọ eléyìí àrùn tó lágbára ní tó yẹ kéèyàn gbógun tì kéèyàn lè bàa rẹ̀ tètè ọlọ́ni iye tẹ̀lé ọ̀nà ìlà zọ́nà kó lọ́pàá àwọn èèyàn mí ìfẹ́ inú àbá mo dá iná ń tẹ̀lé ọmọ táwọn wà láwọn fòsò àti tẹ́mi wọn bá ti fẹ́ wà lákọ́dí já ahùnmi ọ̀rọ̀ bí wúrà tákọ́ọ́lẹ̀ ọ̀nà mọ́ sì ti bá wọn èyí tí ń jẹ́ súnà ti wá bá wọn látọ̀dọ̀ ọlọ́run mọ́tò ti bẹ́ẹ̀ ń sa tàkú pé báwọn ṣe máa ṣe tàwọn nù bó ṣe wo àwọn nu ẹlòmíì yóò ní ní tó bá tèsì múnú tòun múnú inú ẹ̀sìn ló ń bò lóun ṣe ń ṣe níbi ìmúra torí pé múra ní tá fi ń fẹ̀sìn ni ẹlòmíì kan lo ìjáàbù kónkó lóbìnrin bẹ́ẹ̀mì ṣe bẹ́ẹ̀mì ṣe fẹ́nu ìwọ kẹ́nà ni kò fẹ́ alẹ́ sìn amúrù náà tánibí san àṣẹ wà sáṣẹ tànẹ́bìnú àbí tí wọ́n fẹ́ ẹlòmíì ní múra rẹ tọkùnrin yóò kàn wọ́n bó ṣe fẹ́ ó ní bóun ṣe fẹ́nu bóun ṣe fẹ́ ń tòun nù ìwọ kẹ́nà ni kò fẹ́ káìpọ̀rọ̀ ayé ni ẹ̀rí ó bá ní jàmọ̀lá tẹ fọ́ọ̀nù àmọ̀lá tẹwédú mo fẹ́ bẹ́mi ṣe fẹ́nu kò sẹ́ni tí ó mọ ọjà sí ló kò sẹ́ni tí ó mú ẹ lórí ẹ̀ torí pọ̀rọ̀ ayé ni wọ́n ní sẹ́ẹ̀tì rẹ̀ yí pààrọ̀ rẹ̀ tọ̀nà èyí tí mi ò sá mọ lórí tí mo bí mo ṣe fẹ́nu mọ ló lọ rẹ̀ kò sẹ́ni tí ó mú ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe bí wọ́n ṣe fẹ́ àníbi rí fàtí amúrù àṣẹ wa tọ́lọ̀ yẹn pé tọ́lọ̀ ń fi rán mi kìí ṣe pé wọ́n lọ́lọ́ ń fi rán ṣùgbọ́n nífẹ̀ẹ́ inú ojú tóun fi wò náà ni ó fi mọ ẹ ṣe ilé nínú aburú tó tóbi ni tó sì máa ń fa àdádálẹ̀ torí pé kálukú náà máa rí yóò máa fẹ́ tiẹ̀ ẹ̀rí ẹ̀wọ̀ oríṣiríṣi ọ̀nà táyẹn náà ń gbà sọ̀rọ̀ látò sí pé kálukú ṣe fẹ́ tiẹ̀ wọ́n ṣe bóde bá tẹ́sì tó ń múnú náà ni ó máa ṣe lọ bẹ́ẹ̀ léyìn tó burú ni bákan náà inú tí ó tún máa ń fa àdádálẹ̀ tó máa ń fa àdádálẹ̀ ni àtàásùb ìmọ̀ ṣẹlẹ́yàmẹ̀yà àtàásù pé tiwa ni báwo ṣe mọ̀ sí ìlànà tiwa rèé tìjọ́ tiwa rèé tìjọ́ tiwa rèé ìjọ ní kálukú lẹ́yìn nífi ń ṣe ẹ̀sìn sàfáà tèmi rèé tí àfáà tèmi tẹ̀lé mi ti tọ̀ríkà tìlànà tiwa kì í ti bọ́lọ̀ ti fi rán nẹ́bì mọ́ a wá béèrè pé gbogbo etí ẹ̀ ń pàgọ́ mọ́ra ewo láàlẹ́ tọ́ka sí ẹ̀ẹ́dẹ̀ẹ́fẹ́ amórì náà tánàbí tọ́ka sí àṣẹ wa ewo làṣẹ tànàbí nu gbogbo etí kálukú ní òfẹ́ sílẹ̀ tẹ̀rọ mọ́ yìí torí pé ní kálukú bá ṣe tìlànà rẹ̀ tó ṣe tìjọ rẹ̀ tó ṣe ti mọ́ṣáláṣí rẹ̀ tó ṣe tọ̀ríkà rẹ̀ ẹ̀sìn ó pin ẹlẹ́yẹlẹ́ náà kò sì tọ́fẹ́ nìkan kó rí tánàbí mú wa kò tún mọ́ ẹ̀ ságídí ọlọ́run bá lọ́kùnrin wà lámùmínà tàbí mùmínà lóbìnrin kò tọ́ fẹ́ni kankan àáfàá lọ jẹ́ ni ọmọ tí ó ní aláṣẹ lọ jẹ́ ni olórí ìjọ lọ jẹ́ ni ọba àlú lọ jẹ́ ni ọmọlẹ́yìn ni gbogbo tó kọ jẹ́ lọ́kùnrin lóbìnrin kò tó fẹ́ni kankan ìdá àkọ́dọ̀ lọ́wọ́ àròsúlù àmọ̀rọ̀ táṣẹ bá ti wá látọ̀dọ̀ lọ àtọ̀júṣe rẹ̀ tó ti fàṣẹ sí nǹkan kan tóbi táṣẹ ó ti wá nánu amúrù náà tá à ń tọ ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń sọ ibi ti wá nánu kò tọ́ fún ẹnìkankan tọ́lọ́ àtòjíṣẹ́ rẹ bá ti pàṣẹ anyakuna lahumul khiyaratu min amrin kama afẹ́sà rẹ̀ ka eléyìí ni ò bá lu tiwa mú eléyìí ni ló bá lu tiwa mú eléyìí ló bá jọ tiwa mú eléyìí ni ò bá mú èyí tó bá mú nìkan láàmú ẹ ṣe àbí ló bá fẹ́ ẹnu tèmi mú kò tọ́ bẹ́ẹ̀. alimami shafi'i rahmatullahi alayhi ani ajima alimuslimun ẹnu mùsùlùmí kò ní mùsùlùmí gidi على أن من استبانت له سنة رسول الله صلى الله عليه وسلم pé ẹni tí súnà ànábì bá ti dọ́dọ̀ rẹ̀ ni wọ́n kò pẹ́ ni tí ọ̀rọ̀ ànábì bá ti dọ́dọ̀ rẹ̀ kìtì pé kò tí dọ́dọ̀ rẹ̀ ó ti dọ́dọ̀ rẹ̀ tó náà rí làmúyàkùn láwo àyàdá àhá lè kọ́ olè áhàdé mìíràn náà kò tó kó wá sílẹ̀ nítorí ọ̀rọ̀ ẹnìkan àmùdírù ó bínú àwọn ṣéèkù wa kò ní tẹ́ wọn lọ́rùn tá a bá ń ṣe nǹkan yìí tọ́lẹ́ káwọn yẹn ṣe é àwọn mísánà wa wọn fi kọ́ wa báwọn àwọn àmírù wa kò tọ́ ká máa fún mú pé àwọn ẹnìkan wọn nígbà fọwọ́ wa tí wọ́n sì ti rí tó wà ní ṣùgbọ́n ènìyàn nígbà táwọn bá ń ṣe bẹ́ẹ̀ àmì ẹni táwọn lè kéwọn ṣe lé nìka àwọn àfàwọ̀ ìṣerú nǹkan báyìí tó fi rí pé ń tọ́ ìwọ̀n ìṣe ìlànà ànẹ́bì ni mọ́mọ́ sábà ní kò tọ́kọ́ torí tí wọ́n kọ́ mọ́ wàá ṣe nǹkan gbogbo ẹnìkẹ́ni tọ́rọ̀ ànẹ́bì bá ti yàn sí kò tọ́kọ́ fílẹ̀ nítorí pé ọ̀rọ̀ ẹnìkan náà tún wà ṣùgbọ́n o ní ẹlẹ́yàmẹ̀yẹ ó ṣe o ẹ̀yàmẹ̀ oríṣiríṣi ló wá wà lẹ́nu ẹsẹ̀ àmẹ̀yà mọ́dúrásà àwa ní mọ̀ríkàbí àwa ní àdàbí àwa ní kìnìkan àwa ní igbá àwa ní dàálù kìnìkan àwa ọmọ kìnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà káàkiri ni bẹ́ẹ̀ kan náà níjọ́ alásàlátù kìnìkan oní kìnìkan bí kálukú ṣe fi ń sẹ̀sìn lé nínú táàwọ̀ òǹkí lọ lọ́n fi rán ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní tí ò bá mu ni alimami Ibn Taymiyyah ń ṣàpèjúwe kan nípa àwọn ẹlẹ́yàmẹ̀yà alimami Ibn Taymiyyah wọ́n sọ nù tíra Majmu'ul Fatawa wọ́n ní man ta'assaba li wahidin bi aynihi min al-a'immati duna al-baqin ẹni tó bá mú kan nínú àwọn àfẹ́sìn tó gbé lérí màlìkíláwa kódà kẹlòmí rí ntánàbí sọlẹ yóò sì dúró lórí màlìkíláwa náà kò ní ṣe ntánàbí sí ẹni tó bá mú kan nínú àwọn àfẹ́sìn tó gbé lórí tó fún àyókù lẹ̀ fàwọ́ bí mọ̀nsílá ti mọ̀ntà àfọ̀bàlẹ̀ wá ìdìbò àìníhí mínà sọ̀hábà ti dúnà ìbàkín ẹni irú ẹni bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ fàábì kan ni tó fún àyókù lẹ̀ tí àbákì nìkan ni yóò máa tẹ̀lé ọmọ pé kò dáká sí wọ́n bá ní àìwọ́ náà ǹjẹ́ yẹ kéèyàn mú fàábì kan àwọn fàábì sì tún lọ́ lájà àwọn àìmọ̀ wà lẹ́yìn wọn lọ́wọ́ ní àkùdọ́ kéèyàn mú fàábì kan bó lè yóò ṣe wá mú kan nínú ọ̀tán wà lẹ́yìn wọn pé ẹnì kan tó ní mọ̀ tẹ̀lé ní ṣàfihàn nìkan ni mọ̀ tẹ̀lé àbọ̀ ànífà nìkan lèmi ó mọ̀ tẹ̀lé ntí ò bá mu ni Ibn Taymiyyah ní ẹni tó bá mú ẹnìkan tó gbèrú fáfá kan ló mọ̀ tẹ̀lé nínú àwọn àìmọ̀ nínú àwọn àfẹ́sìn tí wọ́n ti jẹ́ ẹni tó mìlaka tó wá jẹ́ pé ẹnìkan ló mọ̀ tẹ̀lé tó ní tẹ̀lé yòókù ẹni ó dàgẹ́ bí ẹni tó lóun mú kan náà sábà tó fà yòókù lẹ̀ kàtà àtọ́kùnrin táyà ń tẹ̀lé láwùjọ tiwa ilé ni wọ́n ti ẹ̀mí láka kankan wọ́n ní kankan ọ̀rọ̀ ànẹ́bí ó sì dọ́dọ̀ wọn nítorí ọ̀rọ̀ àwọn ènìyàn wọn sì ní irọ́ àwọn òní síta ànẹ́bí náà alẹ́wọ̀n bínú tẹ́mi wa ní wọn ní kàrọ̀ ọ̀fìdí ẹni tó mú ẹnìkan nínú àwọn àfáìsìn tó fàn yókù lẹ̀ tó ń lànà ẹnìkan mọ́tẹ́ abẹ́ ẹnìkan ló mọ̀ tẹ̀lé ẹnu ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣíyà alẹ́ yàtọ̀ asọ̀bùlẹ̀ àlí dúnẹ̀lì kòlàfà ìsàlàfà ó dàbí ọ̀rọ̀ ṣíyà tó mú kan nínú àwọn kòlàfà ọ̀rọ̀ ṣìdínà mẹ́rẹ̀ẹ̀rin tó mú ali rọ̀dí àlàáni tó wá fún mẹ́ta yókùlẹ̀ wàjùmọ́ orí sọ̀háàbà tó fi ọ̀pọ̀lọpọ̀ sọ̀háàbà yókùlẹ̀ ẹni bẹ́ẹ̀ ní sisi ẹni ẹni pé àwọn iṣẹ́ ẹni ibi ni wọ́n ẹ̀wà pẹ̀jú tí wọ́n bùnú tẹ́mí àmúwá fẹ́ni tó bá gbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà rù tó yẹ pé ní ọ̀rọ̀ ànẹ́bí wa dọ́dọ̀ rẹ̀ gan torí ẹlẹ́yàmẹ̀yà fi ń sìn kò sì ní tẹ̀lé ọ̀rọ̀ ànẹ́bí kódà pé jẹ́ pé ní ti ń tẹ̀lé òun gan ò sọ pé kó tẹ̀lé òun yóò sá gbèrú náà ni torí gbogbo àwọn àyímọ̀ tán lọ nínú ẹ̀sìn tán mọ́ sọ́nà pé táàdì fi bá ti dọ́dọ̀ ẹ nìkan gbámú ọ̀rọ̀ ìmọ̀mú ṣàfi la kà fúnra wa yìí kò tó pé ẹ̀dì lànà mímú èmi ṣàfi nítorí náà ni pé tọrọ ọlọ́run bá ti dọ́dọ̀ yín tọrọ ànábì bá ti yàn sí kò tọ́ fún yín kẹ́ torí ẹnìkan kẹlẹ́ kẹ ní ẹ̀tẹ̀lé ẹnìwẹ́n tó ní ṣàfi lòun léni ìlànà ṣàfi lòun máa tẹ̀lé ayíkẹ́ tí ṣàfi sọkọ́ ní tẹ̀lé àlìmọ́ Málíkì náà sọ pé ní kólú yóò kásùmí kàlámì wà yọ̀rọ̀ tù gbogbo ẹnikẹ́ni láàrin gbọ́rọ̀ rẹ̀ wọlé tí ló sùn mẹ́ta fi gbà wọlé òun náà ní fi áfúrì mẹ́ta níbi ètò tó bá bá ń tọ́nà fi rán níbi ìmọ̀ àgbà wọlé wọ́n yọ̀rọ̀ tù á sì lè gbà dànù tí ò bá bá mu ìmọ̀ mọ́ ẹnìkí ní òní ẹmọ tẹ̀lé mi gọ́gọ́ ẹgbẹ́ tó pẹ́ ẹmọ ẹnìkí lé ní fẹ́rẹ́ fi ọ̀rọ̀ anẹ́bíyàn àyè pé nǹkan míì ní í ṣe kéde tí ìmọ̀ ẹnìkí sọ àbúrò ànífà náà ní tiwọn tó sọ ìmọ̀ mọ́ náà ní tiwọn bẹ́ẹ̀ làwọn àfẹ́ ẹ̀sìn súnà ni wọ́n ń pè wá sí ṣùgbọ́n ẹlẹ́yàmẹ̀yà ò ní gbà ẹlẹ́yàmẹ̀yà tá àtẹ wọn tẹ́lẹ̀ ní kò tiẹ̀ tó ń ṣe ti mọ́tẹ́ àbí pé ṣàfihàn ẹ̀lìkí ti àpàlátù tiwa ní kíní kan àwọn èèyàn gbé lórí ti mọ́ṣáláṣí tiwa bá ṣe máa ṣe làwọn èèyàn gbé lórí pàṣà tiwa tìlú tiwa tibi tí mo ti kéwú àwọn onítọ̀ríkọ náà ṣe tí wọ́n lọ kíní kan tọ̀ríkọ tiwa ní tí ò sínú ẹ̀sìn táyẹn fi ń ṣẹ̀sìn lé nínú ilé nínú aburú tí ó lágbára ni nínú àwọn nǹkan tí ó tún máa ń fa oní àlùgùlù ìkọjáàlà ìkọjáàlà asúnnidébi àdádálẹ̀ àmì nǹkan mi lẹ́nu pé ìkọjáàlà ló sáwọn èèyàn débẹ̀ wọ́n sì ti sọ di ẹ̀sìn ìlànà fífi ń kọlọ̀ fún wa pé ìyáàkùn àlùgùlù wà fìdíìn ẹ jìnà sí àdádálẹ̀ ẹ afọ̀n ẹ jìnà sí ìkọjáàlà nú ẹ̀sìn ìkọjáàlà ti wà nú àlùhàdá lómi ti wà nú ọ̀nà tó fi ń ṣàdúrà ìkọjáàlà agbọ́dọ̀ sí báyìí agbọ́dọ̀ sí báyìí agbọ́dọ̀ sí báyìí tán fi kún lórí kí n kálukú náà wá ń ṣe léni ni wọ́n fi ń tẹ̀sìn kọjá làwà ní irun kọjá wà lórí ọ̀rọ̀ àlọ́lá ìkọjá lórí àdúrà ẹ̀rí ìyẹn bá ta dúà gbọ́dọ̀ sí báyìí gbọ́dọ̀ sí báyìí sí ni tí ò ti ara rẹ̀ fáyẹn wá fi kún kọjá là ìkọjá làwọn pé a nífẹ̀ẹ́ nìkan òkè báyẹn ti ń kí gan ó ti yàtọ̀ sí bẹ́sìn sì iná ti fà dáadáa lẹ̀ torí ẹni tí ò bá ṣe bẹ́ẹ̀ lé àyìn ò fojú rẹ̀ ó gbà pé kò mọ ti ń ṣe inú ẹ̀sìn ni kọjá làléwu nínú ẹ̀sìn wa yẹn lọ́rùn bá sùfàánà wa tààlà ní sọ fún àbá ní Israel pé ká má kọjá àlà tó ti jẹ́ kọ fáwa náà ọlọ́ni yá ara kìtà àbẹ̀yìn tá a fún tíra látẹ̀gìlú fìdí nìkùn ẹ má kọjá àlà nínú ẹ̀sìn yìí eléyìí fi hàn pé ìkọjá àlà máa ń wà nínú ẹ̀sìn ẹ má kọjá àlànà ẹ̀sìn yín ànábì àwọn sàṣálà nínú hadisi kan tí ibn Mas'ud gbà wá ànábì ń sọ pé halakal mutanati'un ó wà ní olùwáyà kẹpẹ́ ìmẹ̀ta ló sọ ká mutanati'un àwọn olùkọjá àlà ń padà parun ní ẹ̀sìn ìkọjá àlà níbi ọ̀rọ̀ dáwà náà ẹ̀rí àdádálẹ̀ tó jántìrẹ náà sáàmì fi ń pèyàn lẹ́yìn tí ò sí ní ẹ̀sìn àmì olùlù àmì ó tí ò sí bẹ́ẹ̀ àwọn ẹ̀sọ́ tí ò sí lára ẹ̀sìn ọ̀nà fi ń pèyàn náà ní bẹ́ẹ̀ làwọn oníṣẹ́ ìjáde náà àtẹ̀tónú àtẹ̀ntí onímọ̀ ń jáde lọ ìkọjá láti wọ́ ẹ̀rí ẹlòmíì bó o là á ṣe ṣe wá sí bó o là á ṣe bó lórí lò ìkọjá làwọ̀ náà ṣe fi tiwọn náà torí pé káńsá fi líle líle kan fi ṣe ni tí ó sì sákọ̀ ọ́lẹ̀ fún gbogbo nǹkan yìí máa ń fàparun ni tó yẹ pé ẹni tí bá ń ṣe kò ní padà lábọ̀ síbi tó dáa kọ́nà àwọn nǹkan míì títún máa ń fa bídíà ó pọ̀ tó yẹ pé ayò ní lè gbà wá láti máa sọ ṣùgbọ́n tó afẹ́ká mọ̀ ní pé bídíà léwu bákan náà bídíà ẹni tó bá ń ṣe iṣẹ́ rẹ̀ wọ̀n ní tẹ́wọ́gbà bó láti wá mọ̀ bídíà bídíà ni gbogbo nǹkan tí ò bá sí àkọọ́lẹ̀ fún nínú ẹ̀sìn ẹ̀rí téèyàn bá dálẹ̀ ni àbí wọ́n dálẹ̀ òun náà tí wọ́n á ń tẹ̀lé wọn ẹjọ́ ń ṣe bákan náà ó máa ń wá lóríṣiríṣi nǹkan mìíràn lè wà nínú ẹ̀sìn tó yẹ pé n ta àtàṣìmọ́ ló sọ di bídíà ẹ̀rí pa ń àlùwàlá à ń sọ̀rọ̀ ọ̀run tá a fi ṣàpèjọ rẹ̀ yẹn wà nú ẹ̀sìn ṣùgbọ́n táwọn yẹn fi kún tí ò sí ń bẹ̀ ẹ̀rí yóò máa jẹ́ bídíà ìyẹn ni bídíà tún ìdọ̀fíyà àwọn àfikún òun ló wá pọ̀ jù òun ló sì ìṣòro takò jù láwùjọ torí pé téèyàn bá ṣe láìlá tó lùkọ́ dìtì bí òṣèyẹ kan ṣe tí wọ́n bá takọ́ ni àṣebọ́lọ́ ní ká ṣe kódà àyà kùránì tó ní àṣírí báyẹn bá ṣàdúrà fún lọ́nà tí yẹ ká ṣe tó bá takọ́ ní ọ̀kẹ́mọ̀ tó ní àmọ́ ọ̀hún ní sọ pé báwọn fi sí ń takò tó fi léwu ni. bákan náà bí àwọn yẹn ṣe sàárà lọ́nà ìtọ́sí pé àsàárà kẹ́sì ní àmọ́ ṣe lẹ́nu ìmọ̀ tó ní àmọ́ ṣe mọ́ ní sọpọ́ náà tí àwọn gbà ṣe ló ń takò bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi àwọn nǹkan tó wà nù ẹ̀sìn bẹ́ẹ̀ káka kùránì náà ló kà lọ́nà tí ọlọ́run ò fi yọ̀ǹda sí tó bá takò wọn ni àtọ́mọ̀ tó ní àmọ́ ka kùránì mọ́ ètò wọn sọnù torí pé nǹkan yìí wà nù ẹ̀sìn ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n fi kún yìí gẹ́gẹ́ làdáadáa àwọn kan wà bíi atún àfìníyà làwọn àkèkéyà ìpínlẹ̀ tí ò sí àkọọ́lẹ̀ fún ẹlòmínà máa ń ju wọ́lẹ̀ tẹ́ bá tètè takò lórí ilé bí ọ̀rọ̀ mọ́ olùdí àmẹ́yà fàtẹ́nìyàn kò sí nítòótọ́ torí ní wà pé kò sí ṣùgbọ́n yóò máa wá wá wí ṣùgbọ́n tá bá ní káwò tá bá ní káwò ṣùgbọ́n sí wọn náà ságbà pé kò sí níta àwọn òfin yìí ń lẹ̀ so bídíà tó àkèkéyà èyí tí ò sí pínlẹ̀ fún ìyẹn ó dùn tètè papọ̀ ṣùgbọ́n ètò jẹ́ ìdọ̀fí àtẹ́kùn náà ló pọ̀ jù tó yẹ pé àwọn àtàṣì nǹkan mọ́ àtàṣì nǹkan mọ́ òun lágbára jù torí pé àwọn ìròyìn mọ̀ sọ pé àṣírí nǹkan yìí wà nú ẹ̀sìn bẹ́ẹ̀ ni ó wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́yìn ṣe ṣé òun ṣe bọ̀ sí ni a ṣe nù ṣàgbọ́dọ̀ kíyèsí gbogbo ohun tá a bá ṣe bí àdìsí alákọ̀ọ́kọ́ tá a kà fúnra wa ṣe ṣe pàtàkì àdìsí nọ́mbà one tá a fi bẹ̀rẹ̀ ìnámọ̀lẹ̀ àmọ́lù bìnníyàtì ní àwọn iṣẹ́ tọkàn ó ti ṣe pàtàkì bẹ́ẹ̀ làdìsí eléyìí náà ṣe pàtàkì ní àwọn iṣẹ́ tara tó pé tá a bá lọ́kàn wa da ẹlòmínà àníyàn mi dà àníyàn mi dà tó bá ṣe táníyàn rẹ da tíṣẹ́ rẹ ò bá da lórí ẹ ọlọ́run nígbà àníyàn tó da kò sọ tẹ́ tí ò da dẹ̀ tọ́ àwọn àfa àwọn ìfẹ́lẹ́ ẹni ká ipá níyàn sọ fẹ́ dé iṣẹ́ tí ò da dẹ̀ tọ́ ni àwọn sọ̀hábà tí wọ́n lọ lé ànábì ń jọ́sìn àwọn mẹ́ta tán lọ béèrè iṣẹ́ ànábì wọ́n ti ṣàlàyé fún bánábì ti ń ṣiṣẹ́ ǹdùgbẹ́nì kọ̀ọ̀kan sọ níjọ́ náà lọ́npá wọn ṣe ànábì lọ wọ́n sọ fún apá níbi mọ yẹn nẹ́fílà yìí máa ń sùn ààrẹ tó náà àníyàn tó ń gbé pé òun mọ yẹn nẹ́fílà gbogbo ògbà àníyàn dáadáa ló wẹ̀bi sí tó náà sọ hábà níta gbọ́dọ̀ ní èrò sún wọn lẹ́nu pàníyàn dáadáa ni ó sún wọn débẹ̀. alánàbí máa ń gbàwẹ̀ yín máa ń sínú yín máa ń túnu láwọn ìgbà míì kò ní gbàwẹ̀ alínú wọn tó ní òun sá máa gbàwẹ̀ lọ́ntòun ní ní èmi ń tèmi òmìn ní fẹ́yàwó ó sá mọ ṣiṣẹ́ ìjọ ti lọ́nà ìyàwó ò ní jẹun ráyè ṣe àníyàn wọn dà torí pé àwọn ẹni ìṣíwájú wa ni àníyàn dáadáa kan fẹ́ fi súnmọ́ lọ́ni káyipá níyàn ni ààfin wo sẹ́nu yẹ kánẹ́bí grant wọn ní tẹ́fẹ́ ṣe ń jọ́nà nígbà tánẹ́bí gbọ́ kódà ànẹ́bí tó fẹ́ bínú gan fẹ́yìn náà lẹ sọ báyìí náà sọ báyìí ìmú dájú ní ìmú páyọ̀ náà ọba jù nù yín ìmú ní sin náà jù nù yín iṣẹ́ tí ń ṣe ni òun yẹn nẹ́fìlà lóru òun máa ń sùn onígbà tí mo fi ń gbà rẹ̀ onígbà tí yẹn fi gbà mo fẹ́ yàwó ẹ̀yin wá ní ẹfẹ́ tó sin lọ́hùn ẹfẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. àníbi wa parí ọ̀rọ̀ pé fàmù rọ́dìbà ń sùn náà tì ẹni tó bá rí lánàá mi tí mo gbé wa tó lóun fi rán mi tó wá lóun ò ṣe èmi lòun fẹ́ ṣe òun tó fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. fàlẹ́sà mi ni kì í sara mi ẹ̀kọ́ àti òun ẹ̀kọ́ ọmọlẹ́yìn ànábì ni ànábì ti dìnnáì rẹ̀ nǹkan mi lọ́ ṣe kì í sí lànà tàbí mọ́ ṣùgbọ́n tá a bá ṣe ká gbìyànjú káwò dáadáa bó lọ́lọ́run ṣe sìn ránà bí kíṣẹ́ wa kí àálọ́ débá lálùkì àmọ́ kó mọ̀ jẹ́ pé tó ti dànù látàyè ni. ẹ̀rí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn àtàlá ròyìn àwọn kan nínú sóràtù káàf lọ́wọ́ parí ọlọ́run àlẹ́sìnà dọ́là sáàyùn fil hayati dúnìyà àwọn kan látàyè ni iṣẹ́ wọn ti bàjẹ́ wàhùn yahsabuna annahum yuhsinuna sun'a àwọn ti lérò pé iṣẹ́ rí làwọn ń ṣe ń lérò pé iṣẹ́ rí làwọn ń ṣe tí ó sì sákọọ́lẹ̀ fún tó yẹ kọ́ náà ti dànù látàrí ṣùgbọ́n àwọn onímọ̀ ń rò pé dáadáa làwọn ń ṣe nígbà táwọn àfa àtẹnubọ̀rọ̀ yẹn ní àyà yìí àwọn oníbíbíà náà tí àyà yẹn bá wí ni bí ti ń bá àwọn yẹn akọrin yóò wí táwọn náà ń rò pàrọ̀ sí náà tọ́nà ò sì gbá lọ wọn bẹ́ẹ̀ ni ń bá àwọn oníbíbíà wí nínú ẹ̀sìn yìí tó yẹ pé ní àwọn láwọn ń sin lọ́hùn ṣùgbọ́n tábí ń sin lọ́hùn tọ́nà ò fọwọ́ sí ni àtàyè lọ́lọ́run ti dànù kọ́nà bàṣọ́ wa náà wà tààlà kó mọ́ dàṣẹ́ wa nù kí ó fún wa ń ṣe ẹ̀rí ṣe kó ṣe àlékún ìtọ́sọ́nà fẹ́ni kọ̀ọ̀kan wa wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk